káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi cv station lónìí a fi àkókò yìí dúpọ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ̀yin tẹ́ ń fi owó yín ra dátà láti subscribe sílé iṣẹ́ wa Gbankanbi cv station a gbàdúrà wípé ọlọ́run yóò máa bùkún yín lára àti ní ẹ̀mí níbi tí ẹ ti ń mú owó náà kókó ajẹnu òní wọbẹ̀ ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká fetí sílẹ̀ fún ìyálẹ̀ta mẹ́ta tó máa fún wa lónìí bọ̀ sí lóṣọ́wọ́ àgbàkangbè civil station lónìí ẹ̀yọ́ ká tó fetí sílẹ̀ fáwọn ìròyìn alẹ́ta mẹ́ta tó mọ́ fún wa lónìí kí ló wà láàrin Portable àti ìyàwó Aláàfin gbajúgbajà olórin àhábù kìkíọ́lá tí gbogbo ayé mọ̀ sí Portable ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ síta lórí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú olórin Láàfin tẹ́lẹ̀ Dámilọ́lá Portable ṣàlàyé ọ̀rọ̀ lásìkò tó fi kópa lórí ètò kan lórí ayélujára. Ó ní òun kò bá ti ní ohunkóhun pẹ̀lú ìyàwó ọba tí kò bá jẹ́ pé Aláàfin ṣì wà láyé ni. Ó sọ̀rọ̀ yìí lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú Hornby tó sì jẹ́ kó di mímọ̀ pé lẹ́yìn ọba, ọba tún ni. Alátìlẹ́yìn mi láti ọjọ́ pípẹ́ ni ṣùgbọ́n nígbà tó yá, mo gbọ́ pé ọba kú lẹ́yìn ọba ọba tún ni ká ní ọba sì wà ẹ kò ní rí mi èmi àti rẹ̀ papọ̀ nítorí mo kì í tẹ̀lé ìyàwó níyàwó kiri Portable tẹ̀síwájú pé òun nífẹ̀ẹ́ òun nífẹ̀ẹ́ sí gbogbo àwọn ìyàwó òun pátápátá tí òun sì nífẹ̀ẹ́ wọn dọ́gba papọ̀ obìnrin tó bá ti fún mi ní ìfọ̀kànbalẹ̀ mo máa nífẹ̀ẹ́ rẹ̀ ìyàwó mi tó wà ní ilé kò fún mi ní ìfọ̀kànbalẹ̀ lásìkò tí ìlú mọ̀ mí ló jẹ́ kí n lọ fẹ́ obìnrin púpọ̀. ọmọkùnrin mẹ́fà ìyàwó mẹ́rin ni mo ní báyìí. Portable jẹ́ kó di mímọ̀ pé ọmọkùnrin mẹ́fà ni òun ti bí tí òun sì ní ìyàwó mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2023 ni Portable kéde akíkanjú ọmọ láìdé tó bí ọmọ ọmọkùnrin fún un gẹ́gẹ́ bí ìyàwó tuntun láti ìgbà tí ìkéde ọmọ tuntun náà ti jáde sí ni àwọn ènìyàn kan ti ń bu ẹnu àtẹ́ lu lu bàbá àti ìyá ọmọ tuntun bí àwọn kan ṣe ń bu bu Portable pé ó bímọ kí káàkiri ni àwọn kan bu ìyá ọmọ tuntun náà pé pàtàkì wípé ó lóyún fún ọ̀kọ̀lọ́kọ̀ àwọn kan tí ẹ àwọn kan tí ẹ̀ bú pé ó gba ó gba ìyàwó àwọn kan tí ẹ̀ gba ìyàwó ilé Portable ọmọ Bẹ́wàjí ní ìmọ̀ràn lórí ayélujára pé kó kó kó kó ọkọ rẹ̀ sílẹ̀ nítorí bó ṣe fún àwọn obìnrin míì lóyún. Ṣùgbọ́n nínú fídíò kan tó fi sí orí ayélujára Instagram rẹ̀ ní Ọjọ́rú, Portable sọ púpọ̀ nínú àwọn tó fi ìmọ̀ràn ránṣẹ́ sí ìyàwó òun lórí ayélujára WhatsApp ló jẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí òun ti fẹ́ rí. Ó ní ìyàwó òun rí ìtọ́jú tó péye gbà èyí tí kò lè mú kó fi ìgbéyàwó rẹ̀ sílẹ̀. Tani Portable nígbà tó bá Yorùbá News sọ̀rọ̀, Portable ní ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni òun àmọ́ ṣùgbọ́n Sango Ọ̀tà ni wọ́n bí òun sí tí òun sì ń gbé ní Mushin Olóòṣà dàgbà. Ó fi kún pé ọdún kẹẹ̀dógún rèé tí òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ àmọ́ ọdún kẹwàá rèé tí òun ti di gbajúmọ̀ kí Ọlọ́run tó wà ní kóun kọ sẹ̀ fún òun ní àìpẹ́ yìí nígbà tó ṣàlàyé àwọn ohun tó ojú rẹ̀ ti rí sẹ́yìn Portable tún ṣàlàyé bí àwọn ènìyàn bíi ọ̀dọ́rin ṣe dáwọ́ bò ó láti já sí wòwò ọmọlúàbí lórí ẹ̀sùn pé ó jí kẹ̀kẹ́ máa wà ọ̀rọ̀ pọ̀ tí Portable bá bá wa sọ ẹ máa bá wa ká lọ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 síta fún gbogbo mùtúmùwà ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa o nine zero seven zero nine seven eight three six two olóyè Dáre Sàká lórí ìròyìn yín ire o. John's Ventures, dealer in all kind of building and plumbing materials, wholesale and retailer price. Use this time to tell all the people that want to build house or you have started building your house and you need plumbing materials like original WC, executive lift mirror, toilet cabinet, executive WC, light mirror, single jacuzzi, executive stand shower, double jacuzzi, eh, and so on and so forth. Come to ND Kelly Jones Benson at 2789 Newport Shopping shopping plaza opposite conic police station ogige lekki ah. lagos for more enquiry call nd kenny jones ventures oh on this number 091 35 189847 or text them on WhatsApp on this number 070 three six six one three nine four three. Plan to kill me, Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire. to mention. I know the mansion. I'm about to give promotion. Come see my mansion. Thank you the mention. Now go give the mansion. Now Baba give me promotion. If you don't want me, you say you hate me. You plan to kill me. Holy Ghost fire, fire, fire. Even foundation You did do me, you did pity me You know I make her shine If you know want me You say you hate me. The plan to kill me. Holy Ghost fire. Holy Ghost fire. Holy Ghost fire. Timothy Otu, Timothy Dafa. Bàbá Ṣàánú mi jàre jọ mú dẹ̀ ti ń dàgbà. Gbogbo ara ló ti bàjẹ́ bá èé lọ́wọ́ àgbà. Jẹ́ kí ló dání jọ má jẹ́ kẹ́ni mi rà mí pa. Akẹ́lẹ́wọ́ ni kí tọ́ni jẹ, rímìlì gbòógì jẹ ti hustle gan ìlàyé ó ti sú mi gan díẹ̀ ló kù kí jẹ bẹ́ẹ̀ni tí wèrè ti jẹ kù kẹ́kì ló dání má kí jẹ ó jẹ kù best èmi náà fẹ́ best kí èmi náà lè try to do best má jẹ́ kẹ́ni mi rí mi kọ́ máa rí mi kí n máa fò fẹ́ǹs tó yẹ kí n lówó dání èmi náà máa jẹ praise kí èmi náà máa flex because àwọn mi náà ti ń flex ah, yẹ wo túrókò fi wèrè bọ́ọ̀dì yẹ tó bá lówó aláyé o má lọ gbọ́n bẹ́ẹ̀ tó rẹ bí tẹgbẹ́ ti náwó kò má lọ bẹ́ẹ̀. If you no want me, you say you hate me, go plan to kill me, Holy Ghost fire, fire, fire, Even foundation, you dey do me, you dey pity me, you know I make I shine. Now your papa they do you. I be now your mama they do you. I be now your pastor they do you. Even my landlord they do you. Fire.